ẹ̀yin àgbà wa alájà nàlẹ́ alájà tí wọ́n dúkọ́ yìí aláàánú àwọn mẹ̀kúnnù ni wọ́n kò dẹ̀ sáàfà tó pè wọ́n láyé tó kábàámọ̀ lẹ́yìn làwọn mẹ́fì wọ́n joyè àwọn fẹ́ gba oyè síríkì àdéhìnì ìyàwó wọn fẹ́ gba oyè òṣùpá àdéhìnì alhamdulilayi alájà wa rasheed àtàdébí pé adeleke ọwọ́ sọ sí mi létí nísìnyí wọ́n ní àti àwọn àtìyàwó àwọn bí kí a máa bínú láti ọ̀dọ̀ àwọn àtìjíṣẹ́ àwọn gbogbo ráìsì tí mo máa ń pín nínú àwẹ̀ lórí ẹni tó máa fún mi rèé. àjọyọ̀ yìí kábàbìnrin sáwọn ìyàwó akólófòrè ìyàwó akíndé àdùn aládùbáríkà yìí alájọ wa kí oṣù láre bàbá wa kí dáàbò gángan rè é gbogbo ẹ̀yẹ tẹ wa alájọ wa kí bàbá bàbá wa yóò bí tàná tẹ̀lé wa láti ọ̀dọ̀ Adeleke family wọ́n làwọn gbàwòye yìí àtàwọn àtìyàwó àwọn wọ́n gba pẹ̀lú owó ten million naira. wọ́n làwọn gba oyè yìí.